لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد يقول المصنف رحمه الله في الحديث الثاني والتسعين وتسعمائة أن عائشة رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وآله وسلم يقسم لنسائه فيعدل ويقول اللهم هذا قسمي فيما أملك فلا فلا تلمني فيما لا فيما تملك ولا أملك رواه الأربعة وصححه ابن حبان والحاكم ولكن رجح الترمذي إرساله وعن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وآله وسلم قال من كانت له امرأتان فمال إلى إحداهما جاء يوم القيامة وشقه مائل رواه أحمد والأربعة وسنده صحيح وعن أنس رضي الله عنه قال من السنة إذا تزوج الرجل البكر على الثيب أقام عندها سبعا ثم ثم قسم وإذا تزوج الثيبة أقام عندها ثلاثا ثم قسم متفق عليه واللفظ للبخاري ويقبوا ولا بيقول القسم القسم بين الزوجين نكمي انت n نكمي bá يوم pínpín láàrin ìyàwó ẹyọkan ń bá lè yọ ni ọ̀rọ̀ pé wọ́n ń pín nǹkan kan kò ṣẹlẹ̀ ṣùgbọ́n gbà tí ẹ̀ bá ti ní àwọn méjì mẹ́ta tàbí mẹ́rin ó ti di dandan kó mú pínpín tí yóò bá máa pín láàrin àwọn ìyàwó rẹ̀ kó mú ní kókó kí ni wọ́n ń pín ohun tí wọ́n pín kókó rẹ̀ náà lọ́rùn ọlọ́run tó fi jẹ́ pé pèsè kúròjọ́júmọ́ ńlọkùnrin ọlọ́gán sílé ìyàwó kan nítorí pé gbogbo àwọn ìyàwó tó ní ìyàwó náà ni wọn gbogbo ìyàwó kọ̀ọ̀kan ló sì lẹ́tọ̀ọ́ kápò sun ọ̀dọ̀ rẹ̀ torí ẹ̀ ló sì máa pín ọjọ́ kọ̀ọ̀kan láàrin àwọn ìyàwó rẹ̀ ó máa pín àwọn ọjọ́ rẹ̀ lọ́jọ́ kọ̀ọ̀kan ọjọ́ kọ̀ọ̀kan tó máa pín láàrin àwọn ìyàwó rẹ̀ yìí kò gbọ́dọ̀ di ọjọ́ méjì méjì kò sì gbọ́dọ̀ di ọjọ́ mẹ́ta mẹ́ta ẹ̀yàfi kó jẹ́ pẹ̀lú fọwọ́ sí àwọn obìnrin yẹn al-aslu òun náà ní kó jẹ́ pọ́jọ́ kọ̀ọ̀kan iná lẹ́pin fáwọn obìnrin yẹn nítorí bá méjì kọ tó ṣeé ṣe. bá fi lè lé lórí ọjọ́ kọ̀ọ̀kan kí ìyànjẹ burúkú kó ṣẹlẹ̀ sẹ́ni tó sí lọ́dọ̀ ìpalára eléyìí tí ò lẹ́gbẹ́ ó lè ṣẹlẹ̀ sí nítorí pípẹ́ tó pẹ́ sí ọ̀dọ̀ rẹ̀ eléyìí jẹ́ ọ̀kan pàtàkì nínú kẹtọ máa ń pín láàrin àwọn obìnrin àti màkẹ́ ṣe sí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn. ó náà ní pé tí wọ́n bá ti fẹ́ ìyàwó mi àwọn ìyàwó tó ti ní tẹ́lẹ̀ wọ́n pa àwọn tì níbi aṣọ tó ti gbó onídọ́dọ̀ ọmọ ọ̀dọ̀ ìyàwó tuntun ìlókù tí wọ́n máa lò sí ibẹ̀ nìkan ni wọ́n máa sùn àwọn ìyàwó yòókù tí wọ́n dé bá wọn ọlọ́wọ́n bá ò fẹ́ bẹ́ẹ̀ ẹni tí bá sì ń ṣe bẹ́ẹ̀ ó ń fi ìyà eléyìí tó fẹ́ kọ́ jẹun kó fẹ́ràn mọ́ ni. ẹ̀rí pé ní yorùbá lẹ́fù pàìmọ́ yìí bàbá bàbá náà ni wọ́n máa ṣe bẹ́ẹ̀ lọ́gẹ́ ni wọ́n ti fẹ́ yàwó mi báyìí àwọn ìyàwó ti tẹ́lẹ̀ wọ́n máa dára wọn tọ́jú ni bàbá yẹn ò ní lọ sọ́dọ̀ àwọn ìyàwó yẹn má ẹ̀yà àfi tó bá tásìkò tọmọ àwọn tó wọn pàtó bá di pọ́ ọmọ wọn tó wọn kan yóò tó máa yọjú sọ́dọ̀ ìtọ́mọ rẹ̀ bá ti tó wọn. àbòsí lélẹ́yìn kò sí nínú ìṣèdọ́gba ọ̀pọ̀lọpọ̀ sì wà tó jẹ́ pé ìyàwó tó ẹsẹ̀ fẹ́ yẹn gangan ni ó ti máa fún lówó nínú ọmọọra ń jẹ sílé fún yàtọ̀ sáwọn obìnrin táwọn ti wà lé tẹ́lẹ̀ kò ní kéta fún wọn kò ní dààmú fún wa ètò bá fẹ́ kú nu wọn kú ìdí nìjà fèrè pé lọ́pọ̀lọpọ̀ gbà àwọn obìnrin yẹn náà wọ́n máa ń gbìyànjú láti lẹ̀ dí àpòpọ̀ pẹ̀lú àwọn ọmọ wọn ìgbà tí ọkọ bá ti pa ohun ti tọdọdọ rẹ̀ mọ́ òun àtàwọn ọmọ rẹ̀ wọ́n jọ fọ́ọ̀mù ẹgbẹ́ rìkísí kàwá pọ̀ àdọ̀rẹ́ láti gbógun ti ọkọ yẹn torí pé láti ìgbà yẹn lọ ìyàwó tí ọkọ bá pati kò ní sọ̀rọ̀ ọkọ rẹ̀ ní rere má lójú àwọn ọmọ yóò máa ba bàbá wọn jẹ́ fún wa ni ó kú ti pa wá ti àwọn ti di ìkísọ orí arọ kò wá wá sẹ̀ka má olórí ibú rẹ̀ pé o gbé ètò olórí ibú tó gbé wọlé àkúmá tó fún jẹ o ti fún lẹ́fọ́ jẹ kò jẹ́ ó rà wá mọ́. táwọn ọmọ bá wá bùkátà àti lọ gba kankan lọ́dọ̀ bàbá wọn ilé ìtòsí pé bàbá náà bá fún wọn táwọn ọmọ bá lọ ìyá wọn mọ sọ ẹ má lọ bá wọn mọ sọ pé kanra tiwa ló kàn mọ yín ìkanra bá o so àwọn náà gbìyànjú láti rí i pé ìkórira eléyìí tó lágbára àwọn gbìn sọ́kàn àwọn ọmọ yẹn sáwọn bàbá wọn torí ẹ wọn náà lọ fẹ́ gbà mẹ́ẹ̀ nítorí pé àwọn ọkùnrin náà rò dáadáa nítorí pé wọ́n dáwọ́lé àǹfẹ́yàwó méjì mẹ́ta mẹ́rin wọn ní mà kò ní ézì mà kò ní ézì nípa pé o ti la ọrùn ara rẹ bọ wàhálà ilé ìjọsìn pé àfikọ́ lọ́wọ́ bọ̀ gbé nísìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn bẹ pẹ̀lú ìyàwó tó ní throughout ọ̀sẹ́ni tọ́ka sí ọlọ́run kọ́ sẹ́lọ́run sẹ́ni tí ọlá alábòsí rí ọdún ní ìsìn wọn tún lọ gbéyàwó mi wáyé so ó wá fura ó sì ṣẹlẹ̀ nù ó fura pé àwọn ìyàwó tó ní ọ̀rọ̀ owó àti ẹnìkan ni wọ́n jọra wọn jù ìwà ẹnìkan sì bọ́ láàmú púpọ̀ àti pé gbogbo ọ̀rọ̀ rẹ̀ àti tó ń bá ń ṣe àti tó ń yìí máa wù ọ́ kó fi lọ ẹnìkan ju àwọn yòókù lọ lọ́wọ́ àlìtọ́kàn rẹ̀ ń fà sọ́dọ̀ rẹ̀ lọ́pọ̀lọpọ̀ wa tó bá ti wá fẹ́ gbé ẹsẹ̀ rẹ̀ dojúkọ ọ̀dọ̀ ẹlòmíì tó lẹ́tọ̀ọ́ sí kọ́ lọ ọ̀dọ̀ rẹ̀ gbọ́yọ̀jọ́ tiẹ̀ ni ó rí tíkọ́tíkọ́ lẹ́sẹ̀ rẹ̀ ọ̀ma gbéra ó ní lè lọ sàn án tó àmọ́ àmọ́ wo aago lẹ́mẹ̀wá ni pé kílẹ̀ wọn tí wọ́n ti tó pé as-salatu khayrun minan nawm tó fi tètè sájáde ètò ajẹ́ pé ọ̀dọ̀ rẹ̀ lọ́lọ́ọ́ tọ́ba ti lọ bẹ́ẹ̀ nù rẹ̀ ọmọ àdùn tọ́lọ́mù bá kọ́ pé kágo ọmọ sáré tóbi di pé aago mẹ́rin àbọ̀ ti lù lásùbà ọmọ wo bí kápẹ́ aago kan àbọ̀ lọ́sẹ̀ lù lóru torí kò ní fẹ́ jáde ń bẹ̀. ìyẹn tó bá jẹ́ pé mùsùlùmí bá tún ìwọ tó ń bẹ̀rù ọlọ́run tó ń tẹ̀lé súnà nàbì sallallahu alaihi tó mọ̀ pé ọ̀gbọ́dọ̀ ṣàbòsí síyàwó kankan ọjọ́ kápẹ́ ọgbọ́dọ̀ lọ bẹ̀ ó rí jọ́ màá ṣíọ́ bí wàá lọ dáràn lẹ́kẹ́ kọ̀ọ̀kan kò ní lọ ẹlòmíì náà ni ẹ̀ńtọ́ ẹsẹ̀ fẹ́ ọ̀dọ́ rẹ̀ ni ọ wà so ó léwu ó léwu ó léwu gan kọ rọrùn báwọn èèyàn ti ṣe máa ń pè yẹn bákan náà àwọn nǹkan tí èèyàn máa ń fowó rà wàá pín dọ́gba láàrin àwọn ìyàwó rẹ̀ ò ní sábòsì nítorí pé oúnjẹ aṣọ ibùgbé ọ̀ràn yẹn ló jẹ́ lórí ìwà ọkọ pé kò pèsè gbogbo eléyìí fáwọn ìyàwó rẹ̀ torí ẹ̀ oúnjẹ gbọ́dọ̀ wà lọ́dọ̀ ẹnìkan kọ́mọ́sì lọ́dọ̀ ẹlòmíì ọkọ àgbọ́dọ̀ máa rásọ̀wọ̀ kọ́kàn máa wọ èkísà káàkiri ó sì gbọ́dọ̀ gbìyànjú láti rí i pé gbogbo ń tí alákalẹ̀ yìí òfìyà rẹ̀ jẹ́ nìkan nínú wọn ó tilẹ̀ jẹ́ pé nítorí bá wù kálukú nínú wa náà lẹ́ẹ̀ máa pèsè fún fagbára yín bá ti ṣe ká ẹnìkan ní nìsín ó ní sẹ̀mú bíi táwọn fi kọ́ ọlọ́mọ ara sẹ̀mú ọlọ́mọ bú ọ láti ọ̀kan ní rárá wọ́n ti pè é nínú wọn fi kọ́ àbí kí wọ́n tún máa wa gàrí mu lálẹ́ so yọ wa gàrí mu láàárọ̀ yọ wa mu lálẹ́ ó sì fẹ́ràn kọ́ máa tẹ̀ bá lọ́sùn ètò túmọ̀ sí pé gàrí ọ̀gbọ́dọ̀ wọn léyìí lé ẹnìkan ni wọn á bá wa pé tó bá fẹ́ ra báfù gàrí báfù gàrí méjì a lè ra ní three thousand something báfù gàrí méjì tó sì fẹ́ ra ten kg semovita three thousand something ẹ sì máa ń pé báfù gàrí kan kì í ṣẹgbẹ́ ten kg tí èsì mọ́ fi tà ṣé wàá ra àpò gàrí tọkọ ṣèṣe báàfù méjì fóbìnrin kan ní three thousand something nígbà tí ra ten kg sẹ̀mọ́fìtà fẹ́nìkan ní three thousand something kò sí wàhálà mi tí kálukú fẹ́ ra fún kò sì sí nínú ìṣèdọ́gba kọ́sí pé ńgbà tó jẹ́ pé oúnjẹ three thousand mọ́ra fílẹ̀ mo gbọ́dọ̀ ra three thousand náà fílẹ̀ torí gbogbo oúnjẹ pẹ̀lú bóun ti ṣe wọ́n sí i nítorí tó bá sọ pé ten kg ráìsì náà lọ fẹ́ rà fún ẹlẹ́nu ráìsì sọ̀rọ̀ pé three thousand yẹn kò ní tó iye tí three thousand ràn lára gàrí àbí ìtọ́ràn lára sẹ̀mọ́vìtà so gbogbo eléyìí wọ́n sáré kò ṣe dọ́gba tiẹ̀ lóde wọn bó ṣe lágbára mọ́. ọlẹ́kìn nísìn ẹnìkan ti lọ́mọ ẹnìkan ò tí ì lọ́mọ láti mọ ike ni tó lọ́mọ ń bùkátà ló ń jẹ ẹni tí ò tí ì bímọ kò bùkátà yìí rẹ̀ ní pípọ̀ níṣẹ́ ẹnìkan lọ́mọ ọmọ náà ti bẹ̀rẹ̀ sí ní jẹun ẹnìkan lọ́mọ rárá à ń wojú ọlọ́ọ̀ni ẹnìkan sì lọ́mọ mẹ́rin so ẹ̀sùn kálukú ló ń jẹ pẹ̀lú bí iye ẹnu ti ń jẹ lọ́dọ̀ rẹ ti ṣe pọ̀ tó including you yourself torí tí wọn náà bá rí bẹ̀rẹ̀ sáà ní jẹ́ pé so wàá fún lóúnjẹ yọ ká iye èèyàn ti ń jẹ lọ́dọ̀ rẹ ìwọ kan ní máa tara rẹ jẹ gẹ́gẹ́ bá àwọn obìnrin kan ṣe máa tì ọ́ wọ́n tì ọ́ àtúrúkọ àwọn obìnrin tó o bá sọ rẹ àwọn kan wà tó fẹ́ tì ọ́ kọlu jahannam sàwọn máa tíráì láti tì ọ́ pé ìyàwó kan ju ìyàwó kan lọ ìjọba ti lè mú ẹ tó fi fún ìyàwó kan ní ten kg òun náà ọ gbọ́dọ̀ sáláì fún ọ ní ten kilogram nígbà tá a sì máa ké ten kilogram lọ́dọ̀ àwọn eléyìí pẹ̀lú gbọ́lọ̀ ó lè jẹ́ pé ọ̀sẹ̀ méjì ni oṣù tí ó fi tán lọ́dọ̀ wọ́n tiẹ̀ ó lè jẹ́ kóṣù kan àbọ̀ ní oṣù tí ò ní tí ò kò sí wàhálà ó lè fún wọn ní ten kg ten kg ten kg ṣùgbọ́n títí lè bá ti tán ẹni títí ẹ tán nìkan lọ́ọ̀bà wa tiẹ̀ mí wá yàtọ̀ sẹ́ni tó ń kó pamọ́ lé torí pé ó ní ìgbà tá a lè kó oúnjẹ pamọ́ irú àwọn oúnjẹ yẹn sí létí ò ní yọ kòkòrò torí di eléyìí kò á ní jẹ́ pé ń jọ́tọ̀ bá tó lọ pèsè oúnjẹ fẹ́ni tó jẹ tiẹ̀ ti tán ẹni títí ò tí tán torí pé wọ́n pọ̀ kó tó wá gbé fìtínà dìde kó tó lọ máa bá wá oúnjẹ míì wá kọ́ mọ́ adájọ́ ọlọ́mọdé eléyìí dábò ti ṣe jẹ́ torí tí a bá dúró síta àwọn obìnrin ẹ̀ ṣìṣe náà ni. bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn nǹkan ọ̀rá wọ́n ti pè ọ̀rá tíì ọ̀rá wálé ọ̀rá fún kálukú ní pákẹ́tì kọ̀ọ̀kan pẹ̀lú kó ti mà wípé iye ẹnu tí ó mú tí ń ju. iye iye ẹnu tí ó mú tí ń bi lọ kò sí problem but wàá di rẹ́dì ìjọ tó lè bá ní tí tó ti tán wàhálà mi fún tó lè bá ń kọ́ńplé pé ẹ ẹ á ní fọ́lọ́ọ̀ má ṣe fún ẹ ó ti mú ètò ọgbà tẹ́lẹ̀ tán nítorí pé tó o bá ṣe bẹ́ẹ̀ ibi tó o ti ní ní balance rẹ̀ so a gbọ́dọ̀ kíyèsí wàyí o àwọn kan wá ń bẹ tá a lágbára lórí ẹ̀ alágbára lórí nǹkan tá a lè rà. alágbára lórí nǹkan tó lọ́wọ́ bá tó yẹ kó ń lọ lórí ẹ̀ wọn náà lọ kàn wá alágbára lórí ọkàn wa. tó bá yẹ ọmọ náà ló bí ìyá náà ló sì bí àwọn ọmọ ifo o ní sẹ́láì máa rí nínú rẹ bí ẹni pé. ọfẹ́ràn ọmọ yìí jọ ọmọ yìí ti sotí ẹ̀ka ní kó ọ̀gbọ́dọ̀ máa sọ jáde kó máa fi hùwà ńgbà tí pọ̀ gbádùn so àmọ́ màá rí inú ọkàn rẹ bẹ́ẹ̀ látàrí pé ń gbọ́rọ̀ bẹ́ẹ̀ pé gbogbo ń tọ́ba ti ní kó ṣe é máa ṣe bẹ́ẹ̀ pé eré nǹkan àbànújẹ́ pé kó máa ṣe sùn ọmọ tó ọmọ mi ìjọba pé ìyá òun náà ló bì kọ́dà bí wọ́n ṣe dáadáa ló gbé gbẹ́nu sọ́ọ̀ kí ló sọ wọ́n máa ni mo ṣe wọn náà lọ́kàn rẹ ò ní lè sọ ò ní lè sọ pé nǹkan báyìí pàtó ló ṣe fún mi ṣùgbọ́n máa fíìl ọ̀fẹ́ rìn lè jọ eléyìí lọ àwọn ọmọ tó jáde lára rẹ nù ti jáde ìyàwó jáde lára rẹ̀ ọmọ ọlọ́mọ làwọn obìnrin tó ń fẹ́ so automatically wàá rí kó fẹ́ràn ẹnìkan jọ ẹnìkan lọ náà nínú àwọn obìnrin so ìwọ fúnra ara rẹ̀ wọn ni wàhálà bá báyìí tó bá ti níyàwó méjì mẹ́ta mẹ́rin ìwọ lọ́ọ́ mọ bó ti ṣe mánéjì irú bó ti ṣe ń ní àkàtì báwọn obìnrin yẹn jura wọn lọ nítorí tí kan bá ti lè jókòó sínú ọkàn ètò wà ní ọkàn máa ń ti ahọ́n ni láti fẹ́ sọ jáde ọkàn máa fẹ́ ti oríkèé láti ṣàfihàn rẹ̀ ni torí àwọn onímọ̀gbà tí nǹkan kan tì ọ́ láti hù níwà nǹkan kan tì ọ́ láti sọ lọ́rọ̀ nǹkan kan tì ọ́ láti ṣe níṣẹ́ so àwọn obìnrin kọ́ máa àwọn àwọn perfect nígbà kọ́ máa study ìṣesí ọkọ torí ẹ̀ wọ́n máa sọ ni. àwọn obìnrin yẹn wọ́n máa sọ wọ́n máa sọ lójú wọ́n máa sọ̀rọ̀ rẹ̀ wọ́n fẹ́ ma, torí pé obìnrin kan ìwọ kan láyè kan yóò máa rò pọ̀ gbà tó ń jù ni by the time especially tó bá yẹ pé ìwọ kì í sọ̀rọ̀ ẹlòmíì lójú rẹ̀ pé ìfẹ́ ẹ̀kọ́ wà nígbà tó èso bọ̀ sinimá sọ̀rọ̀ ìyàwó kan níwájú ìyàwó mi ẹ rárá tá à ń wí náà nù tọ́nlá ni wọ́n ṣe báyìí táwọn míì jẹ́ pé sọ̀rọ̀ pé bẹ́ẹ̀ wọ́n lọ ń wá wàhálà wọ́n lọ fẹ́ fọ́lé ara rẹ̀ sọ́sọ́ náà lọ fọ̀ títún rùn yìí ìwọ lọ fẹ́ láì jẹ́ pé àwọn míì fọ̀tọ̀ báwọn láì sọ ti dáràn wọ́n ọkà ẹ mọ jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni o torí iye kókó tí mo yọ nínú ọkà rẹ ọlọ́ọ̀nìkan lọ́ọ́ mọ iye òǹkà rẹ̀ ọ̀wá wàhálà ni. sọ eléyìí túmọ̀ sí pé àwọn ẹni tí wọ́n ń bá ṣe ní ìsìn èèyàn ni wọ́n àwọn èèyàn tó sì jẹ́ pé nípa kásítọ́dì ẹni tó kó wa sílé wọ́n máa pàfẹ́tì jọkùnrin lọ àwọn máa sọ́dì rẹ̀ gidigidi ni tó bá lọ rẹ́rìn burúkú kan sẹ́nìkan báyọ̀ yóò kó wọn sọ ẹ́ àfi kó o máa mà kó o wá kírìtì irú ẹ̀rín náà ṣùgbọ́n àlọ́dẹ lómi àìjẹ́ bẹ́ẹ̀ o ti dáràn tó obìnrin sì máa ká wú ọ̀rọ̀ mọ́wọ́ bí ìràkúnmí wọ́n máa retí jọ́ tó fàyà rẹ̀ ni tó bẹ́ẹ̀ náà ni gbàdá nìkan tó o fi kálukú àgbà tiẹ̀ o fẹ́ dánìkan tiẹ̀ onígbà gbàdá nìkan àgbà tiẹ̀ gbà ẹnìkan tó bá débẹ̀ kọ́ mú à kí ló dé tó fi jẹ́ pé gbà gbà mọ́ ń bọ̀ à gbogbo ẹ̀ ló ti ní tùmọ̀ ìwọ ó sì lè jẹ́ pé àsìkò tó ń fún ta lákọ̀ọ́kọ́ ó lè má jẹ́ fẹ́ àbí kíní kan náà ló bí o àsìkò tó ń fún ta lákọ̀ọ́kọ́ yẹn mọ́ọ̀dù rẹ̀ sì dà àsìkò tó fẹ́ fún ẹnìkejì yẹn ẹnìkan ti ń ṣe nǹkan ti ń bí ọnú tó ń wò lọ́ọ̀kan àsìkò tó dé tẹ́lẹ̀ kẹta yẹ báyọ̀ nìkan ní pé àwọn fóònù sí ọ̀sẹ̀ ẹ̀lú ẹ̀lú tí wọ́n lọ́sẹ̀ ẹ̀lú ẹ̀lú ẹ̀lú ẹ̀lú ọ̀wá sọ̀rọ̀ ẹ̀lú ẹ̀lú ọ̀wá sọ̀rọ̀ wọn àgbẹ̀tọ̀ ọgbà lọ́mú kí ló bá yẹ. àṣẹfà pé òun ọmọ wò pé pàtó dórí tó ọkà gbé àbẹ́rẹ́ rí nǹkan náà fóònù tí wọ́n gbà ní ọ̀dà kò ní ta fún fóònù náà. so eléyìí gbogbo àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú torí ọlọ́run ló máa ń yí ọkàn ẹ̀dá gbogbo ọkàn wa pátá porongodo wa bá ṣe pọ̀ tó àárín ọmọ àka méjì péré nínú àwọn ọmọ àka ọwọ́ ọlọ́run ọba lọ́wà yuqallibuha kayfa yasha ọlọ́run máa ń yí ọkàn ẹ̀dá bó bá ṣe fẹ́ wọ́n ní í òtí màdáwò tí retí rẹ̀ nù gbèdá yìí kọ́lọ̀ ń jẹ́ ká rí dáadáa ẹlòmíì ìyàwó tó níyẹn ọyìn ọmọ inú tiẹ̀ náà dùn sí ọ ọwọ́ bó ṣe jáde ní ojú rẹ̀ ara rẹ̀ lọ́wọ́ ọkọ̀ ọ̀tọ́mọ̀pẹ́ o ọkọ̀ mi kó tètè dé o ha fọlẹ̀ lómìnú àwọn obìnrin yóò ti lọ ga sẹ́nu lẹ̀kọ́ tó bá gbọ́ pọ́n parí sọ̀láàtì l'Ìṣà tí ọmọ òkú bí kò ti dé bí kò ti dé tó bá lọ pẹ́pẹ́rín tó ń di bí aago mẹ́sàn-án mẹ́wàá kó tó wọlé ebi ọba àfẹ yọ lójú kò ní jẹun àfi kọkọkọ rí ọ náà bébí tí wọn pa tó tí wọn bá dé sọ bá sì jẹun kò ní jẹun yóò kọ́ rí i pé ìwọ jẹun náà kó tó di pọ́ǹjẹ ọ wá bọ́ bí ọwọ́ ajẹ yẹn sàpọ̀ jẹun náà ìfẹ́ ní jẹ́ bẹ́ẹ̀ ṣé báwọn obìnrin ṣe máa nífẹ̀ẹ́ àwọn ọkùnrin làwọn ọkùnrin náà máa nífẹ̀ẹ́ wọn kò dájú àwọn emergency measure ìnìfẹ́ àwọn ọkùnrin ó lè wọ́n ọ pé ibi ni ọ̀pọ̀ because ọ̀lẹ́bí ń pọ́ látàárọ̀ bàtà ń retí kékeré wọ́n jẹ́ ọ́nì nítorí mọ́ ọmọ jẹ́ ọ́ túbọ̀ sí kébi ọ̀pọ̀ tó ń kẹ́ni ọkùnrin tí wọ́n bá wọn ṣe máa ṣe so obìnrin tí wọ́n ti ń fìfẹ́ hàn ọba wọn ìwọ náà kò sí bó ṣe lè rí bó tiẹ̀ jórí ahun ó mọ̀ ní fílẹ̀ nǹkan fún pé ah ìyàwó gidi lobìnrin yìí o àkéésì ìyàwó dáradá o tó bá lọ pé pé ti ń sọ àti àwọn action ti ń ṣe bá lọ jódodo á ọlọ́run ò jẹ́ sí ìyàwó fẹ́nu ó rí tọ́ ma ní feeling náà fún bẹ́ẹ̀ wọ́n láìkí ẹ wá ní obìnrin bínú ẹ wá lówó ń dà láàmú àbọ̀ ní ẹsẹ̀ ní bínú kó lówó ọ̀sẹ̀ ní dà láàmú òjijì lọ́lọ́gbẹ́ lómi wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti rọ̀ kí bóun bínú bọ́ọ̀ rẹ̀ nì òun pẹ̀lú rẹ̀ nìkan náà ni bóun bínú tóun bá bẹ̀ ọ́ gbọ́ gbà kò sì sẹ́ni tí ó fètí kọ́ bóun ṣe ń bẹ̀ ọ́ òun àti ẹ̀ náà ni níṣì ẹnìkan ti wà tí wọ́n máa fètí kọ́ ọ̀rọ̀ wa ìwọ gan alára ìfẹ́ tọ̀rọ̀ rá fún un ó tún ti di tí wọ́n máa jọ ṣíà like and share ọ̀rọ̀ ti di wàhálà báyìí àkàrà wọ̀ kọ́ mọ́ lọ́wọ́. yóò di ike káì ìkàlà ọkùnrin yóò kú ní ọ. ọkọ̀ kúkọ́ sọ pé máa ń ná ni wọ́n níbi tí àwọn obìnrin máa ń rí ọkùnrin pé wọ́n pé so kò izi ẹ wàláhì kò easy fún àwọn obìnrin láti gbà ọlọ́run fábòsì kò easy rárá rárá kò sí obìnrin tó bá ti pọ̀ fẹ́yàwó lé báyìí èèyàn bú ni ọ ìkàsí ni ọ ajaja tí wọn bá tún wá jẹ pé àdààmú ni wọn nítorí wọn fẹẹ sílẹ̀ ọsẹlẹ kọkàn òsì tàbí ṣùgbọ́n ó sì ọmọ ọlọ́mọ mi lè sí kódà ọkùnrin lè mú kóbìnrin mi ọ̀pàrà rẹ̀ torí ẹ̀ tó bá lọ ṣẹlẹ̀ pé alábòsí lọkùnrin tí ò tún ní dọ́dọ̀ ìyàwó mi máa ń torí kó ti fẹ́ ìyàwó kan sẹ́wọ́n kí nǹkan ṣe nǹkan ṣe láṣẹ kẹfì ìdàlẹ́ àwọn obìnrin tuntun wa burú bàjẹ́ tọkàn bá fi lè fura tọrọ kan fẹ́ràn jẹ lómi lọ fọ́rífọ́rí ní ọmọ sí ìka kan ní one day so yóò máa fi hàn pé ẹni tí ọba dùn ma yóò lọ forí sọ̀gìrì ní òkú o òun kan ọkọ nǹkan ni ẹlòmíì sì wọn wá lẹ́yìn a'udhu billahi minash shaitani rajim tí ọkùnrin tó bá ti mọ̀ yìí pé wọ́n bá fẹ́ àwọn méjì mẹ́ta mẹ́rin ọgbọ́dọ̀ jọkùnrin gidi tí èsì tàwádà èsì kọ́ jẹ́ ká o àmọ́ wàá dúró gidi onídjékẹ́ni kò ti ọgbọ́n gbà onídjékẹ́ni kò mú ọ ṣiṣẹ́ ṣùgbọ́n àdáwò ti ń bẹ́ńbẹ́ fún wọn gangan lára tó ń kó wọn jọ ọ̀pọ̀ ju eléyìí tó ń lérò lọ orí ẹ̀sìn jẹ́ pé o lè wọ́n tó ẹ̀ ń tọ́kọ́ máa rẹ́rìn obìnrin burú obìnrin burú obìnrin burú bàjẹ́ ọ̀rọ̀ tó tẹ́rìn rárárárá tó ń bẹ́ nìkan sọ o lè dá sẹ́rìn kéékèé tí wọn náà máa pe ọ̀rọ̀ yìí ń bọ̀rọ̀ mi ọ̀rọ̀ yìí ò yẹ kó bí ẹ̀rín tó báyìí ó mọ tó ń fẹ́ fi achieve yóò rìn lọ́nà tí kálukú yòókù ó fi gbọ́ kó fi lè jọ wípé gbogbo ìgbà tó bá ti wọ́ bẹ́ẹ̀ wọ́n sá máa dunnú náà ni wọ́n sì máa ète ṣèjúra wọn lọ ẹlòmíì wọn gbọ́gbọ́n rú eléyìí ọ̀sá ìpà míì náà lẹ́rìn ẹlòmíì yóò sunu dúdúdú ní rẹ́rìn òkè so kò ní olóòní mọ kọ́ríkọ́rí ṣe kéèké ni olóòní ní ẹ̀ríkà gidi so kò ní rẹ́rìn èyí tí wọ́n rí ẹ̀rín kéèké wọ́n máa kéèké ni gbogbo yẹn ó kù díẹ̀ tẹ́ sà lọ nítorí pé àwọn obìnrin máa fẹ́ léra wọn ni àwọn obìnrin burú bàjẹ́ wọ́n máa fẹ́ léra wọn kú lọ́ọ̀dì ọkọ ni so eléyìí tí ìwọ bá ọ̀tọ́rọ́ lómi náà ta nípa ẹni tá ló fẹ́ àwọn mẹ́rin ó wá yan ìyàwó kẹrin láàyò ó yan àwọn mẹ́ta yòókù ní pọ́sì débi pé kọ̀ọ̀bẹ́ nìkan kan nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta àtàkọ́kọ́ ló pọ̀ mọ́ number four only ní ń bá lò wọ́n ní sábà sunkún sábà sẹ̀jẹ̀ kódà kò ní ṣe bí ìgbà tó rí wọn àbò ló mú wọn wọlé pé ẹni ọba sùn yọ padà máa lọ lé bàbá rẹ̀ náà ni àfi bí ìgbà tó ṣe pé ìyàwó kẹrin ti fún lẹ́fọ̀ọ́ jẹ ṣèṣèṣe débi pé àwọn ìyàwó yẹn wọ́n sì lọ ṣe jìnnàmàlà nígbà tó sùn wọn a'udhu billahi minash shaitani rajim tó gbogbo eléyìí náà islam ọ̀farama o títí kọ́ fẹ́ àwọn kan kó síbi àwọn kan kalẹ̀ o abẹ́ni tó ní ìyàwó méjì tó wá jẹ́ pé ìyáálé kó tó di kọ́ fẹ́ àwọn kejì ó ló ti sí òun lásọ wò báyìí kì sọ̀rọ̀ oṣù mẹ́fà ó sì lọ gbéyàwó mi ìyàwó ìyáálé àtìyàwó wọn wá jọrẹ́ ní tutù láti torí pé ìyàwó náà bẹ̀rẹ̀ sí fura pé ebi ah, ah, tí ọkùnrin bá fẹ́ yàwó wọn máa dán mọ́ wọn ni wọn máa lé wọn ká ni eléyìí ká pọ̀ǹtì ni lọ́wọ́ ọwọ́ ọjọ́ mélòó kan tó kàn fi lé òun ká lọ́wọ́ tán pé wọn náà káàbọ̀ ṣùgbọ́n tí wọ́n ń sún ìyàwó tó ẹ̀sẹ̀ dé ló wá ń sọ fún ìyáálé tó bá lé pé ah, ah, ẹ̀yin sí mi ọ̀wá o èmi ọ̀ máa torí mi ò lẹ́sìrẹ́sì lọ títí ṣé ọkọ wọn ò fẹ́ràn obìnrin lọ títí ni wọn máa ní kí ló rí ọkọ bẹ́ẹ̀ bá àjẹpọ̀ ní ọbẹ̀ lábẹ́jù kí ló rí rí à ah, ó bá yẹ níbi ọbí tìfẹ́ ta tí wọ́n kọ́ délé tó dàbí ìgbà tí wọ́n ń yẹ olú ẹ̀ lásán wò wọ́n ti polú ẹ̀ sí ni ah, ìwọ náà ti rí rẹ̀ ah, ṣé ti pẹ́ ni wọ́n <laughs> bá di pé ah, àmọ́ tí obìnrin ṣe fún ọ àbí ń ṣe zina ni àbí ń wá àwọn àlè kání àbí ń ṣàwọn kìíní ni wọ́n bá rẹ̀ yá wá gbogbo ọ̀nà káfí pòórí ọkùnrin wálé tó fi jẹ́ pé àwọn atọ́fẹ́yàwó ní ọmọ òwò kò ní wò ta ṣe mọ̀ kékeré wọn fẹ́yàwó jọ sí gbàtọ́ ọmọ kò ní bùkátà sóbìn kí ló ń kóbìn ìjọsìn. àbí ọkàn sọ pé irú eléyìí màá fẹ́ irú tọ̀hún màá fẹ́ wọn kó wọn jọ lásán fún yà. kò ní ìtumọ̀ àjọmọ̀ lábẹ́ òfin ọlọ. torí ẹ̀ tẹ́yìn ọba jẹ́ pé bùkátà ló tìyàn kí ọmọ wulẹ̀ tán ara rẹ̀ jẹ. tọ́ irú àwọn obìnrin kan lẹ́mí tòun mú gbogbo gbà lòun bá lò ní gbogbo gbà wàhálà náà ní máa padà ṣẹlẹ̀ nínú ìdílé rẹ̀ sẹ́wọ̀n kẹ́tìlẹ̀ bá ti má tí ìyàwó tí ọkọ sún ọ̀dọ̀ rẹ̀ bóyá ti lọ́ọ́ pọn mi nídìí kànga àbí òye wa irú àwọn ilé wa wọn lọ́ọ́ pọn mi nídìí kànga àwọn ilé wa máa wò pé ọmọ ti lọ́ọ́ pọn mi ọlọ pàmì tọkọ náà jáde léwẹ̀ torí rẹ̀ ń kà mí kí ni wọ́n sọ wọ́n ti fi nǹkan nù sá tọ́ àwọn adọ́dọ̀ ẹlòmíín jọ kejì bó ṣe wọlé náà lọ jáde gbẹ́fún ọ̀wẹ̀wẹ̀ kankan kí ló túmọ̀ sí kò sí kankan ó tún wá padà sílé ẹni tó ti wẹ̀ ń tómi wọ́n tún lọ pọ́n mi so wọ́n tún ṣe nǹkan sáá. àwọn ọlọ́run ọ̀sẹ̀ àwọn ọ̀sẹ̀ kí ni nǹkan bóyá láyé ẹ̀sẹ̀ sùn yàn tẹ̀sí máa wo àwọn míì nínú àwọn obìnrin náà àwọn míì nínú àwọn obìnrin náà máa ṣe o pé àtìgbà tó ń ṣe nǹkan oṣù àtìgbà tó ń ṣe nǹkan oṣù ọlọ́pàá mi ń jojúmọ́ fọ́pọ̀ yìí náà ni lòun náà wọ́n á wẹ̀ fi ṣe fọ́rífọ́rí ni o. tí wọ́n mọ̀ dá ní ṣáá ṣáá pé ah, ah. irú jánàbà ò ní. so ó lè jẹ́ pé ète burúkú ni. nígbà míì ó sì lè jẹ́ pé lódodo ni àfi bí ìgbà tí wọ́n ṣàfihàn tọ́kítí wá ti délé ẹnìkan báyìí nídìí rẹ̀ ọmọ lélẹ́kulè tó bá ti délé àwọn míì nídìí rẹ̀ ọmọ rọ bẹ́tẹ́bẹ́tẹ́ àfi bí ọ̀gẹ̀dẹ̀ ti ń jà. wàláhì adáwò mi adáwò yẹn máa ń sàwọn mi tọmọ wa wádìí pé sèṣì pé nìkan ń sàṣì ọkọ pé tó bá ti dọdọ tó nínú kìdí rẹ ó le tó bá dé bòmí kìdí rẹ ó má le àbí kò burú kìdí rẹ ó lé níbikíbi àmọ́ tó bá ti lè bá obìnrin mi lò tó yàtọ̀ sóhun tí ń sóògùn yẹn kò sí bí ó tí ó dà. àwọn ò ní gbọ́ kó wọn ò ní lóyún lórí tó bá bí ètò fẹ́ bí náà táwọn náà tó máa wá lóyún kọ̀ọ̀kan ẹ̀rọ fìtínà ìrọ̀lẹ́ akramakumullah bẹ́ẹ̀ náà ni obìnrin kan ti fura olùkọ́kọ́ tó ń pẹ́ sí rẹ̀ mọ́ tó bá sún ọ̀dọ̀ rẹ̀ kò sí nǹkan kan tí ń ṣẹlẹ̀ nígbà tí yàtọ̀ sùn ti àbúrò rẹ̀ kékeré ni so obìnrin sùn ti obìnrin so ọkọ yà lọ pọn mi tọkọ yà bá ti wá pọn mi tó bá ti gbómi dé bá lọ ẹ ti máa wẹ̀ ìyàwó yẹn ọmọ á ṣépè wípé ìwé amúnáfíkì ìwé amúnáfíkì torí òfin kankan tó lọ sí bẹ̀rẹ̀ tọrọdọ rẹ̀ ló sùn òun mọ̀ sí òfin kankan. so ń fi ṣe drama wípé bóyá ń fi ń bò láṣìírí lọ́kàn tiẹ̀ lẹ́mìí tiẹ̀ obìnrin yìí kò kò sí lẹ́mìí tiẹ̀ àmọ́ kò fẹ́ káwọn ìyàwó yòókù kọ́ máa wò pé lọ́dọ̀ àwọn nìkan ní ti ń ṣe nǹkan kan kò ṣe nǹkan bò ní wọ́n fẹ́ bò láṣìírí ni o onítí wọ́n pariwo pé mùnáfìkì kí o ṣe tẹ̀wẹ̀. ilé ìtumọ̀ sí pé. kọrọrùn wàláhì kọrọrùn torí ẹ wa Aisha radiyallahu anha rasulillah sallallahu alayhi wa sallam yaqsimu sallallahu alayhi wa sallam fáwọn tọ́lá pín a máa ṣe dọ́gba ìyá gbọ́dọ̀ dúró sí ti obìnrin obìnrin burú bàjẹ́ torí pé àwọn ọ̀kánu wọn lè máa tì ọ́ lọ síbi kó ṣàbòsí tọ̀ tí ìwọ náà bá ti lè dáhùn fún nǹkan tí ń fẹ́ ó rí i pé bí ó ṣe kọ̀ntínú nù yóò padà sọ́dà lábòsí ṣe dọ́gba láàrin àwọn ìyàwó rẹ̀ iná ọba àbí ètí òbí nínú ẹni tí ní òbí ní ìyàwó tó kọ́kọ́ fẹ́ nínú ẹni tí ní òbí ó ní ìyàwó tó fẹ́ kàn ìyàwó tó kọ́kọ́ fẹ́ òun lè máa bínú pé wá sùn di sàwáwù pẹ̀lú gbogbo àwọn eléyìí ìyàwó tó fẹ́ kẹ́yìn òun lè máa sọ pé sẹ́fọ̀n láì kẹ́ kàkún ju gbogbo àwọn ìyá yìí lọ káyà nìyà tó nítorí di eléyìí báyìí ìwọ ṣe dùgbà inú ọba bí ẹni tí inú òbí ẹni tí ó dùn náà ọba àdùnnú kọ̀ọ̀kan tí ẹni pọ̀ fẹ́ ṣe dọ́gba gẹ́gẹ́ bá nàbì sallallahu alaihi wasallam ti ṣe máa ṣe dọ́gba wọ́n á ní tó bá pin tán ó máa sọ pé allahumma hadha qasmi fima amlik fala talumni fima tamlik wala amlik wọlọ ìpín tèmi ni ó nígbà tí mo lágbára lórí ẹ yín tó ṣe pín tó ṣe rà yín tó ṣe pín tí mo lágbára lórí ẹ bí oorun bí nǹkan àjẹ nǹkan àmú nǹkan èlò eléyìí ni pínpín tèmi nípa tí mo lágbára lórí ẹ Ọlọ́run má bá mi o nípa tó ṣe pé wọ́n lọ níkàpá lórí ẹ̀ èmi ò níkàpá lórí náà á níkàpá lórí ọkàn wa gbọ́dọ̀ sọ nífẹ̀ẹ́ lọ ẹbí àwọn gbogbo wọn lọ́wọ́ bò ní bí wa nítorí pé èèyàn lè nìkan jọ nìkan lọ ọ hàn nínú tó ń pín tó ṣe é ọ hàn nìkan jọ nìkan lọ lóbi wá máa sojú ṣáájú má sojú ṣáájú eléyìí jẹba àwọn hadithi ibn hibban alḥakim <clears throat> wọn ní hadithi yẹn ọfẹ sẹni lọ ṣùgbọ́n alimami tirmidhi ó lè tọ́ dọ́gba ni pé hadithi mursal ni yanni tó gbà wá kò jẹ́ àmọ́ta ni sàábí tó ń gbà lọ́dọ̀ rẹ̀ so ọ̀rọ̀ pé àyíṣà lọ sọ àyùn so ó wà disputable ìdí nu tí àtìrìmìdì tó ń fi wò pé hadithun mursal hadithun mursal min qabili al-ahadith ad-da'ifa nínú àwọn hadithi tó lé lọ́wọ́ a lè fi sẹ́rí allahumma àyàfi kọ́ wá gbọ́nà púpọ̀ eléyìí tí ó mú ká máa sàábé pàtó tọ́gbọ́ yìí àbí tó rí ìṣe látọ̀dọ̀ anábẹ́ muhammad sallallahu alayhi wa sallam ètò ìsúnmọ́ ọ̀rẹ́ nípa àwọn afárá. tí wọ́n dé nígbẹ̀yìn gbẹ́yìn àwọn ti sọ pé fẹsẹ̀ rìn lẹ́tọ́ láwọn ọmọ gbogbo ẹ̀ mọ́ra wọn náà ni gbogbo ètò dínà tó dínà wọ́n sá papọ̀ ọ̀lẹ́pọ̀ wọ́n fi sọ pé rìn tó tẹ̀lé lẹ́yìn ó náà ní wa ìyẹn ní kí bá wo Sahihu Sunan Tirmidhi tó sọ ipò fẹsẹ̀ rìn lọ ó kéré jù ó lè sọ pé hasan torí pé àwọn kó gbogbo ẹ̀jọ́ àwọn kó gbogbo ẹ̀jọ́ wọn sàfi sọ pé ẹ̀jọ́ uplift yẹ so àwọn olùmọ̀ púpọ̀ àwọn ò sì gba gbogbo orú àkójọ àkójọ àkójọ uplift wọn èyí gbà wọlé so ìdí tí ìyapa fi máa wà nù so ilé ìjọ torí ẹ̀jẹ̀ nìkan wá sọ pé sahih kìíní kìí fáínà lọ́dọ̀ tiẹ̀ sahih lọ́dọ̀ tiẹ̀ hasan bàtẹ́ ìṣe bukhari tí èsì muslim bukhari muslim gan ẹni tó tún bá wọn fa àwọn àdéhìí kọ̀ọ̀kan wà tó ti pé aṣọ pé ọ̀rọ̀ yẹn gan àìníṣẹ́ni àìníṣẹ́ni àyàfi ọ̀rọ̀ tí ìmáàmù Ad-Daraqutni tó sọ lórí àwọn àdéhìí kan nù Sahih Muslim so àwọn olùmọ̀ tí wọ́n dé lẹ́yìn ọ̀rọ̀ yìí wọ́n dá sí wọ́n sì fi hàn ibi tí ọ̀rọ̀ Daraqutni ti rọ alágbára tó jẹ́ pé ọ̀rọ̀ ìmáàmù Muslim lóòótọ́ ó ṣeé ṣe àmọ́ wọ́n sọ pé gbogbo àwọn àdéhìí yẹn náà kìí ṣe pé Muslim gbà wọn wá gẹ́gẹ́ bí àwọn ahadithul ṣùgbọ́n ṣe ló gbà wọn wá ala sabilil mutaba'a ọgbà àwọn wa ni láti kín àdéhìsì tó síwájú lẹ́yìn kìí ṣe pọ̀ gangan àwọn àdéhìsì yẹn làwọn àdéhìsì tí muslim kọ́kọ́ sọ ní báàbù kọ̀ọ̀kan mélòó náà sì làwọn àdéhìsì náà kò tó àwọn ọmọ kan ọwọ́ méjèèjì lẹ́ẹ̀mejì so alhamdulillah tó ìgbà wa tó tẹ̀lé lé wọn látọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu wala nabi Muhammad sallallahu alayhi wa sallam sọ pé man فمال إلى إحداهما جاء يوم القيامة شقه مائل <clears throat> رواه أحمد والأربع وسنده صحيح والنبي صلى الله عليه وسلم كان تواني أو ميجي بس بسود يعني أني كجاني لو أفع مني كجاني كالو يا على جوك من القيامة لن تسكي أكبر دابو so ìyẹn ni pé ẹgbẹ́ dagun yóò dìde pẹ̀lú stroke A pé bí ìgbà tí egbe kan ti paralyze látàrí pé o fi sọ́dọ̀ ìyàwó kan ju ìyàwó kan lọ bóòlù yẹn ṣe fi sọ́dọ̀ ìyàwó kan ju ìyàwó kan lọ àfi kéèyàn má jẹ ẹni tó yẹ kó slack torí tó bá slack fóbìnrin wọn gba steering mọ́ lọ́wọ́ obìnrin tó bá sì lè gba steering mọ́ lọ́wọ́ yóò mọ ṣàbòsí náà ni. so wàá gbìyànjú láti rí kó dúró ọkọ fẹ́ kọjá pé òun nìkan lọ kọjú sí ọkọjú sẹlómi òun nìkan lọ gbọ́ bùkátà òun bùkátà kọjá ń tó kú ọmọ rẹ̀ ń kí yòó tó òun kọjú sí so tọkùnrin ọba wa dé kan easily torí pé obìnrin tẹ́lẹ̀ ní táwọn perfect fún un àwọn ọkùnrin ló máa ń fẹ́ràn ara wọn àwọn obìnrin yẹn fẹ́ràn ara wọn lọ títí níṣẹ́ ọkùnrin àti ọkùnrin pàdé ń bisẹ́ ọkùnrin àti ọkùnrin pàdé níbi kan lẹ́yìn tí wọ́n yọ̀ mọ́ra wọn wọ́n fà mọ́ra wọn wọ́n fẹ́ràn ara wọn àwọn obìnrin ò rí bẹ́ẹ̀ àwọn obìnrin especially tí wọ́n pàdé ńlẹ̀ ọkọ à kálukú nàfṣí nàfṣí ni. náà ọrụ rẹ́rìn láàárọ̀ kó pé kó ọmọ jẹ́ àtìlẹ́ wa sùn. sọ eléyìí túmọ̀ sí pé ọkùnrin ó ní láti sọ ara rẹ̀ gidigidi ó sì jẹ́ jẹ́ pé kan sẹ́nìkan ló ń pa fún ọ ló fi máa fi sọ́dọ̀ rẹ̀ torí pé nítorí achieve tẹ́lẹ̀ náà gbogbo àwọn àtàn àlọ́ tí máa pa fún fa ojú mára láti kọ̀yìn rẹ sáwọn yòókù ìrọ̀ ó sì rọrùn ọ̀pọ̀ lẹ́nu àwọn obìnrin bàjẹ́ èyí tó ti máa pa ọlọ́tí máa ṣe wọ́n ti jẹ́ mùsùlùmí gidi tó wò pé èèyàn lè pé lórí ó ti gàánú lọ́dọ̀ rẹ̀ so ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọ̀kọ́ láti parọ́ tó bá tiẹ̀ mọ̀ pẹ́sẹ̀ ni sẹ́ so ìdí nì tó fi jẹ́ pé ìwọ́ tó kófin tó bá gbọ́n kọjá sísọ kò sí tàbí ṣùgbọ́n àwọn òjò ọ̀sẹ̀ lọ́nà ni. etí oníkálukú fẹ́ achieve òun náà ní táàtì ń tọ́ka sí kálukú fẹ́ kọjá pọ́dọ̀ òun ló fi sí jù bọ́ fẹ́ kó ṣe pọ́ sàbòsí sáwọn yòókù tí wọn náà bá ti wá gbọ́tọ̀ ọlọ́ọ̀gbà tó sì ṣiṣẹ́ tán dáwọn ti palẹ̀ má rẹ̀ dí ọ́ ọ̀nà ẹ̀dá tó fi ní dìde ń jọ̀gbìn yẹn gbọ́dọ̀ máa kíyèsí nítorí lára ẹnìkan lálébù tó fi fẹ́ máa rí sáwọn ó yẹ kó lọ mọ̀ pé tí ìrìn ọ̀bá ti sí lára ìyàwó mi tiẹ̀ náà ń bọ̀ mọ́wàá ti torí tí wọ́n rí lónìí kó rẹ́ nìkan sá kó lọ gbàtẹ́ nìkan ju tiẹ̀ lọ kó fi wá padà dẹni tó ṣe pé yóò sẹ́nà àti mú kẹ́gbẹ́ rẹ̀ ọ́ dànù. tọba dị di lọ́la gbẹ̀ndà kìyàmà ṣùgbọ́n ṣe ló yẹ kó ní balance. nínú tí èsì jẹ́ kéèyàn ṣubú sínú tàkútì ọ̀ràn yìí wọn náà ní kékeré ọmọ máa gbọ́ ọ̀rọ̀ kan lẹ́nu mi mi nídìí ẹ̀ tó bá yẹ ní fáìlì tiẹ̀ don't open any other file tóbi bá ti mọ̀ bẹ́ẹ̀ pé èsì ọkùnrin gbẹ̀wù àwọn tó bá ti fọ obìnrin kan sílẹ̀ kó lọ sọ̀rọ̀ obìnrin míì fún ẹ wàá sì ṣe bàjẹ́ náà ni kí ló wà bá tó sọ ṣé yóò máa yìn ni yóò máa sọ̀rọ̀ rẹ̀ ń dáadáa ni ẹjọ́ pé tó wù ní kó lé kálukú dànù kó nìkan sẹ́kù sọ̀nàdà téèyàn fi ṣìṣe torí ẹ̀ don't open any other file kó o lè open tiẹ̀ ká yanjú ẹ̀ tán kí ló tó máa àbúrò tún sí tẹlómi ẹ oyè oyè kó lọ sọ ìfẹ́ gbọ́. so eléyìí pàtàkì púpọ̀ fẹ́ni tí ó bá fẹ́ dìde ní dìde tí ó mú kí ẹgbẹ́ rẹ̀ kan dagun ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọkùnrin wọ́n ti sẹ́nà wàhálà lẹ̀ fúnra wọn ní ìsìn ọ̀fẹ́ àwọn kan ó ṣe gbogbo fìtínà òní islam islam islam islam ní ká bójú kó fẹ́ bójú kó fẹ́ ṣe kínní alihamudulilayi ọgbọ́rọ̀ yóò bójú kọ́mọ̀bà àti pé ọ̀pàdánù lé ọkọ orí ìtọ́ fẹ́ kí ló dé tó wọ́n bójú ṣé islam ti yí padà ni islam islam kò sí ń bẹ̀ máa bí àwọn ànùsùsù ṣàràyíyà tó tiọ̀ tó tiọ̀ tó tiọ̀ kó n fi sọ fóbìnrin pé kó bójú ó ti parí àbí tó fi wá jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ òun náà ni ó ti máa sọ wípé àwọn tí ń bójú ga tún bíútì ju àwọn tí ń bójú lọ dájú pọ̀ ọ̀gbádùn àìmọye irú rẹ̀ tó ti ṣẹlẹ̀ ìwọ́pọ̀ náà ń gbẹ́sìn yé òní tó jẹ́ kó fẹ́yàwó tó fẹ́ ni pé ó ti bá lẹ́ni tí ń bójú by the time tọ́wọ́ lọ dáwọ́ lómi ọlọ́ pé kò bójú tó fi tọ́ fẹ́ wọ́n ní wàá pèsè à kọ́mọ̀ máa bójú yẹn because tí o bá ti bójú yẹn máa look beauty ok ṣé beautiful rẹ̀ fẹ́ ló ń ti yín ní àbáyé lọ́wọ́ àpò kẹ́ ẹ máa wà bó síta ẹlòmíì. ìgbà sẹ́yìn mọ̀ pé olú ẹ̀ ti fi síbì kan nù tó lè bá ti sọ̀rọ̀ gbọ́dọ̀ sọ̀rọ̀ tó bá ti sọ̀rọ̀ èkúkú rí ọba wí a ok yẹn ni pé ìmúra ẹ̀sìn tí múra ti sọ di ẹni tí ọja mọ̀ kankan ẹlòmíì ọlọ́run mọ iye ìgbà tí ìyàwó ti ń sìn ó náà fẹ́ nígbà sẹ́kà ó náà fẹ́ máa ṣe nǹkan kan ẹ dákun ṣé islam fara ọmọ pé kóbìnrin ó ṣiṣẹ́ ẹ dákun ṣé ti mu kíyàwó okay no problem àwọn tẹ́ ń bi wọ́n máa dáhùn ní táwọn máa ń pa ìsìn ọlọ òkè kí ló dé tó wàá béèrè ìgbà tó fẹ́yàwó mi pé islam sì gbà kóbìnrin ó ṣiṣẹ́ àbí ọgbà tó jẹ́ pé automatically ọkàn mò ń lọ sẹ́nu sẹ́ rẹ ni tọ́ba di pé bí bàbá ọba dá wọn lóhùn ìyá ń bẹ́ẹ̀ ń tí ó dá wọn lóhùn òkè ẹni pé talákọ̀ọ́kọ́ ń gbà tó ń ti ń bojú kádàrá tiẹ̀ ń ẹlẹ́ẹ̀kejì tí ò bojú kádàrá tiẹ̀ ní kọ́bọ̀ gba ìdí bísínẹ́sì lọ. tọ́ ìgbà tó fẹ́ kan ó sì dèèyàn ńlá òun bojú ìgbà tó wá dèèyàn ńlá wọ́n fẹ́ mi rán pé mi ní faramọ́kọ́ máa bojú because kó lè wà presentable. Ah, ah presentable so that ẹ máa ń béèrè pé àwọn ìyàwó yín bá lè yùsùn wọ́n lè gbé ọjà àdè sáà spoliẹ wípé àwọn ìyàwó wa náà nìyẹn àmọ́ àwọn ìyá ti ń bójú tẹ ẹ wọ́n ò dúró dúró létí ẹ <laughs> subhanallah wọ́n ti fì wọ́n ti fi sẹ́gbẹ́ kan àbí òfì wọ́n ti fi sẹ́gbẹ́ kan ara gbogbo ẹ̀ náà nù tó fi wá ń jọ gbẹ̀ndàlùkì yáàmà sẹ́gbẹ́ rẹ̀ kan dagun ìyàwó méjèèjì lọ́mọ tí lọ́ọ̀rán fashion designer náà làwọn náà alọ sùkú alọ sùkú ọjọ́ tètè wá kankọ́ torí ọmọ bíi tí kádàrá ń gbé ọ lọ pọ̀ bá máa sọ ọ́rán sá bó ṣe nu yàrá ìyá ọmọ òní sọ torí islam islam náà ni ó ní ọmọ ìṣiṣẹ́ àwọn tí ń sídìí ilẹ̀ ń wá sẹ́wọ̀n tó ìwọ náà ní ìsìn fashion designer méjì ló ti fẹ́ báyìí ọ̀rọ̀ ni owó machine kan lọ́wọ́ so e, ẹnìkan ní sì rà fún mi torí pé gbogbo obìnrin lẹ́tọ̀ obìnrin ọ̀lẹ́tọ̀ ìgbà mọ́tẹ́ òsibí táwọn ti lè ra mẹ́ṣíìnì fún obìnrin kan <laughs> ẹgbẹ́ rẹ̀ so tọ́wọ́ mẹ́ṣíìnì fẹ́ nìkan pé wọ́n gbà ń tiẹ̀ jàre ètò ẹ̀sẹ̀ fẹ́ nù wọ́n gbà ń tiẹ̀ jàre tọ́lá bínú ọ̀ọ́lọ́ lẹ́yìn subahana ó fi àbí ó fi ó ti fi síbi kan irú rẹ̀ máa pọ̀ wàláì kí lè fẹ́ ṣe sí so àfi kéèyàn sọ́ra rẹ̀ wàláì máa rántí ìdí téèyàn fi ní jalábòsì téèyàn fi ní fi sọ́dọ̀ ẹnìkan jẹ ẹnìkan lọ máa rántí ijó alákọ̀ọ́kọ́ tó kọ́kọ́ ṣe alábàápàdé ìyàwó rẹ̀ gbogbo bí ọlọ́run ti ṣe fi ìfẹ́ wọn sí ọlọ́kàn tó ṣe wò pé ah, kò yẹ kó ọmọ yọ bọ́mọ lọ tó ń bá rántí rẹ̀ mọ́bìnrin kọ̀ọ̀kan inshàlá àbòsí ò ní fẹ́ sí. ẹ má wo ibi tí wọ́n dé dúró lónìí onítọ̀ máa wo ibi tí ìyàwó rẹ̀ ti wà lónìí ọ̀pọ̀lọpọ̀ obìnrin wọ́n kórìíra rẹ̀ nítorí nígbà tó kọ́kọ́ rí yẹn masha allah masha allah ṣùgbọ́n lónìí náà masha allah ó ti di kàmí ó ti sọ̀rọ̀ rẹ̀ ó ti dàbí ìyàtọ̀ nìyà tó bí ọ àfi kò ṣe sùúrù torí ẹni tó tínrín náà lọ padà di ẹni tó sanra fa kò sì ṣàdédé sanra náà fa à ń bímọ à ń bímọ fa ẹ̀yin òkú ti fẹ́ yà wò ẹlòmíkan wò ni. <laughs> ó ṣe sùúrù ó ṣe sùúrù ẹlòmíràn ẹsẹ̀ ránjọ́ tó fẹ́ àfà ó ṣe é báyìí nígbà tó gbèrò nígbà ojoojúmọ́ kọ̀ bá kún bí ọ̀rọ̀ ni wọ́n bá gbé kele kọ́ máa gbé wọ́n bá gbé sẹ́kọ̀ máa yóò sì máa la kọ́ọ̀pù wọn lẹ́nu gbogbo nǹkan lọ́kọ́ tẹ́lẹ̀ ọ́ òkú sí ètò àmọ́sẹ̀ wọ́n lọ́ọ́ máa ṣe tẹ́lẹ̀ o ti sọ di ìdàkudà ṣèwọ́n náà lọ padà sọ di ìrònú sọmídìí tíírín sùúrù náà ló tún sí. obìnrin míì ibi tí ọkọ gan ti gbàdé ọkọ náà lọ́ba níbẹ̀ òun náà ló tún máa kórìíra rẹ̀ gbogbo ìgbà yóò máa sọ ni yóò máa sọ ni ó ti dá méjì àlàáfíà rẹ̀ ó wá lọ fẹ́ mi. ẹlòmíì ọ̀rọ̀ ẹnu tí ẹ náà dá tẹ́lẹ̀ òtúlátàrí ńtọ́kọ ń ṣe ọ̀rọ̀ ẹnu rẹ̀ ti dọ̀tí báyìí. yóò máa wá gbóbi dé lónìí àti bọ́ọ̀rọ̀ ẹnu rẹ̀ ò ṣe dáa náà mọ̀ ti ṣèdájọ́ fún yàtọ̀ sí ìtọ́sẹ̀sẹ̀ dé tí ò tí mọ̀ òun òkú tí mọ̀ ẹ ọ̀sọ́kọ́ mi mi irọ́ gidi nígbà tó bá tún bọ́ǹbù náà tó ń mọ̀ pé ẹ irọ́ tó mọ̀ fẹ́ mi lòun náà bá yọwọ́ sọ ọmọ wa wo ṣẹbẹ́ yẹn lélẹ́ òun ṣe máa bú èbú ya náà mi ọ̀nà gbogbo yẹn wà òun ṣe máa bú àwọn ọkụ ẹ mẹ́jẹ̀ a máa wo ibi táwọn obìnrin dé látàrí bílé ọkọ ti ṣe sọ wọ́n dà káfíńlámà kọ̀m̀pì àwọn pẹ̀lú etí ò tí ì rí nǹkan á padà ṣàbòsí náà ni. táwọn obìnrin bá ti lọ́mọ àmọ́ ọmọ tó jura wa lọ àmọ́ àmójútó ọmọ ṣe jura lọ omi subhanallah tó wá pé bẹ́ẹ̀ ni gbogbo mi bá rí gbogbo ọkọ ni ọba jọmọ dáadáa nítorí bí o tó hàndí àwọn ọmọ inú ọkọ ọmọ omi ẹ wọn bá tẹnu ẹsẹ báyìí nípa wọn ò ní sára mi wọn ò pa bàbá mi wọn ò sì pàyà mi tòótórí ẹ <laughs> ìjọba ọmọ kó sẹ́ni lọ́yọ́ máa ń wọ̀ ma lọ́dọ̀ ọmọ lórí ẹsẹ ma tẹ̀ra yín jẹsẹ à ọmọ sukùl ma fẹ́fẹ́ yóò lè tọ́jú ọmọ ẹlòmíì lè fẹ́ hàfẹ́fà ẹ̀ńtọ́ alukurani ẹnìkìnnì àdìpọ́lọ̀ jẹ́ àrí àwòrán fẹ́ ọ alukurani kò sì ma bí ó sì tírẹ̀nì ọmọ tí wọ́n àfa tíya ó débẹ̀ àbí ó débẹ̀ ó débẹ̀ ọmọ sukùl ni ọgbà dìgírì àfa wọ́n sọ fọ́kọ pé tó o bá fẹ́ ká ọmọ ẹ̀kún ṣáàpù tó ọmọ ẹ̀fà ọmọ tó bí fún ọkọ <laughs> tó lè fẹ́ kí ọmọ ọgbà ọgbà títà fún wa ni o mi ráyè rádaràda mi ráyè rògbòrògbẹ ẹgbẹ́ wọn bá. la máa jẹ ah! mo sì ti rọ ọmọ ọmọ sẹ́kọ́ndírì kápá bóyá kó mo kó bá wà mi títà tọ́ ọ bá rí kí wọ́n mọ̀ wí mbẹ̀ wọ́n ló ṣe gírí sọ̀rọ̀ àjẹbẹ́ kò sí wàhálà alájọmọ́ ibi máa àìmọ́ tó ń kọ́ ó kù tí èèyàn ọba sọ́ra nínú tó tètè rí iná wọ̀ àwọn obìnrin especially tí wọ́n bá ti pé méjì jù bẹ́ẹ̀ wọ́n dàbí ìgbà tán ti gba training kan gbogbo wọn pátá bákan náà ni wọ́n sì kálukú lọ gbàwé ẹ̀rí kò sí failure kò sí pé bóyá nìkan ó ní carry over bí ó reset kálukú ti pass ọwọ́ ọ̀wọ́ ọkùnrin ló kù sí amẹ́yìn ẹ̀ máa bẹ̀ lọ ẹ sì má jẹ́ ẹni tó yẹ kó ti fàbọ̀ sí sínú ẹ̀mí rẹ̀ tẹ́lẹ̀ náà ẹ̀yẹn ní lẹ́mìí pé dọ́gba ni mo fẹ́ ṣe nfẹ́ jàǹbá ẹni bọ́dì nfẹ́ sàbòsí fẹ́ kẹ́ni ọlọ́wọ́ máa gáìdì yẹn so nítorí di eléyìí eléyìí jẹ́ báwọn hadith tó dàlé léyìí ọwọ́ látọ̀dọ̀ Anas ibn Malik radiyallahu anhu onímìnà sunna ìbẹ́nu sunna àwọn olùmọ̀sọ pé tí sàbí bá sọ pé mìnà sunna ó ń túmọ̀ sí sunna tani sunna anabi wa Muhammad sallallahu alayhi wa sallam yẹn kí kọ̀ọ̀sọ̀ dìgbà tí sàbí bá sọ pé ànábì sọ pé tí sàbí bá sọ pé ń bẹ́ẹ̀ nu súnà àti mọ̀ pé ọ̀rọ̀ ànábì náà ní sọ fún wa torí súnà ta ni tí súnà ta ló tún já máa ń kàn súnà ànábì sallallahu alayhi wa sallam ni níṣẹ́ ni súnà àwọn khulafa'ur rashidun ni ló ní tùmọ̀ nítorí pé ànábì náà lọ́jà ló ń tẹ̀ bí ẹ súnà mi ẹ súnà àwọn khulafa'ur rashidun ṣùgbọ́n ìgbà míì sọ́ábẹ̀ lè sọ pé nǹkan bẹ́ẹ̀ ń bẹ nínú súnà táàtù gbé e yẹ̀wò bí àpèjúwe ó wá nínú tírà al-Mudawwanah al-Kubra ti imaami Malik rahimahullah wọ́n ní Umar ibn al-Khattab radiyallahu anhu ó rí ọ̀kan náà sàhábà ó náà al-Mughira ibn Shu'ba ó wá sọ fún Mughira ó ní àtijọ́ wo ti wọ ìbọ̀sẹ̀ aláwọ̀ tí ń bẹ lẹ́sẹ̀ rẹ̀ yìí oní minal jumua léde lárúbá tó a sọ pé minal jumua yẹn ni pé látọ̀sẹ̀ kan láti ọ̀sẹ̀ kan látọ̀sẹ̀ kan ló ti wọ̀ tó o sì fọwọ́ pa oní bẹ́ẹ̀ ni Umar ni asabta sunna nítorí sèyàn ó ṣe déédéé sunna sunna tànàbí ò rí bẹ́ẹ̀ sunna tànàbí ni pé ẹni tó bá wà lé tó bá wọ ìbọ̀sẹ̀ kò bá jẹ́ aláwọ̀ kò bá jẹ́ olówù ọ̀sẹ̀ kan òru kan ni twenty four hours péré lóní tó lè fi máa fọwọ́ pa onírìn àjò kúmọ́ ó ní sàlẹ́sẹ̀tù ayyamin bìlàyàlì hìn òru mẹ́ta ọ̀sán mẹ́ta that is seventy two hours. tó o sì sọ pé ọ̀sán tọ̀sán náà òun ti wọ̀ látọ̀sẹ̀ kan oní tó ṣe ṣe déédéé súnà súnà tànàbí òrìà. sọ ìdí nu tí ọ̀rọ̀ fi wá pọ̀ súnà tààrí. so ibi tá a padà parí rẹ̀ sí ni pé súnà Umar. so tí súnà Umar bá takò tànàbí ńkọ́ súnà tànàbí làwọn tẹ̀lé. mo rò pé yé wa torí ẹ̀ tí sọ abibá sọ pé mí nà súnà ní nǹkan báyìí á pè súnà ànábì ni. lópin ìgbà tí ń tọ́ wá àbá ti rí pọ́tako súnà ànábì níbi kankan. Anas ibn Malik wọ́n ní bẹ́ẹ̀ o wa sallallahu alayhi wa sallam idha tazawwaja ar bikra pété yẹn bá fi ọmọge lórí abilékọ. ìyàwó tó fẹ́ lọ́mọge lẹ́yìn ìgbà tó ti wọlé rẹ̀ ó ti dábìlékọ káàtó ti ń tó ìdí nu tá a fi máa ń sọ ike sọ́ra rẹ bẹ̀rù ọlọ́run tó bá ti mọ̀ kó lè di obìnrin mú má dá méjì ṣe dá méjì tó wà ń bẹ̀ òun náà ni pé immediately tó bá ti wọlé rẹ tó bá ti fa kọ́tìnì tẹ́ tilẹ̀kùn ó ti dá méjì rẹ nìyẹn torí pé ó ti kúrò ní bíkìrì ó ti di sẹ̀yìn ó ti kúrò lọ́mọge ó ti dàbí lẹ́kọ̀ọ́ ẹ sì máa ń pé ojú láàfin wo ọmọge kọ́ láàfin wo abilékọ tó a bá di mọ̀ kó o lè di obìnrin mú dákun má bàa yí ọmọ ọlọ́mọ kankan jẹ́ torí ẹlòmíì ojú kòkòrò ọmọ fẹ́fẹ́ yà o ojú kòkòrò sọ ayẹ kọjá pé rú ìyàwó kan lọ́fẹ́ èwo ni rú rẹ̀ wọ́n á ṣetán láti gbé responsibility kankan whatsoever yàtọ̀ sí ọmọ ọlọ́mọ fún yàrá ọmọ yẹn ẹni ọmọ jìyàtá ni ọmọ ọmọ bó ń ṣe oúnjẹ bó ń ṣe rígbá bó ń ṣe ráwọ ńgbọ́dọ̀ tó wọ́n fẹ́ sẹ́wọ̀n ọba mu sọ̀rọ̀ ẹ̀ wá pé náà ti kádàrá náà ti bóyá ti fẹ́. ó torí di eléyìí báyìí tí èèyàn bá fi ọmọge lórí abilékọ àkọ́mọ ìdáhà sábàán ìjọ méje lẹ́sìn lọ́dọ̀ ọmọge yẹn ọjọ́ méje lẹ́sìn máa sùn ọ̀dọ̀ tó sì jẹ́ pé anybody kò gbọ́dọ̀ bá dù kí rọrùn fáwọn obìnrin láti gbà àwọn ètò ti wà ń lé kọ́lẹ̀ ẹlòmíì kọ́kọ́ lè sá lọ náà pé ńgbà sọ́jọ́ méje bá pé wọ́n padà wá ẹlòmíì ti wà tó ti kó wọn máa sọ fún pé ọjọ́ méje yìí yóò máa yóò máa yóò máa yóò máa dẹdẹ yín ká ní àfi bí olóńgbò àtẹkùté sọmọ òkú tó ń bá ara ọkọ náà mú owó àwòrán ni kó wọn fi bà ọjọ́ méje tẹ́lẹ̀ jẹ́ kò easy fóbìnrin láti gbà ìjọ méje wọ́n fi wà lọ́dọ̀ rẹ̀ ṣe ètò ìmọ̀ sí kẹ́ nínú Islam kìí ṣe oṣù oyin oṣù oyin ò sí fóbìnrin ọjọ́ oyin ńlọ́wọ́ àfóbìn nítorí pé tó bá jọ́ ọmọge ńlọ́jọ́ méje ṣèdáhùn ọmọ sọ pé ṣọ́ọ̀rọ̀ làásẹ̀ ìpè ọ́ní month yàrá gbé obìnrin tẹ́ gbé travel lọ sí dálẹ̀ tẹ́ gbé lọ sókèèrè tẹ́ gbé mú lọ lé ayé kọ́ lọ wòran wọ́n àsosù kan àwọn ìyàwó tó wà nílé ńkọ́ oṣù kan fẹ́rẹ̀ ọ̀fẹ́ kan ó mú lọ bí kankan. ọ̀fẹ́ kan ó mú lọ bẹ́yìí àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ ó tún mú lọ hajj ó mú lọ umra ah, bá a ṣe bẹ́ẹ̀rù la bí ọmọ ìjọ méje kìí ṣe oṣù méje ìlú oṣù lọ́dọ̀ rẹ̀ lẹ́yìn ìjọ méje fún màkọ́sẹ́m ẹ wàá bẹ̀rẹ̀ sí pín ọjọ́ eléyìí ti gba ọjọ́ méje ìgbà náà là á bẹ̀rẹ̀ sí ní pín ọjọ́ yóò jẹ́ day by day day by day day by day gẹ́gẹ́ bí yóò ṣe ẹ̀kọ́ wà. tí àwọn ìyàwó yẹn bá ti sẹ́nu kò pé àwọn ò fẹ́ jọ kọ̀ọ̀kan ìjọ méjì méjì làwọn fẹ́ ìjọ mẹ́ta mẹ́ta làwọn fẹ́ ọ̀sẹ̀ kọ̀ọ̀kan làwọn fẹ́ gbogbo ẹ̀ kò sí wàhálà mẹ́. bó tilẹ̀ jẹ́ pé ń gbà mí sẹ́rí Islam yìí ó ti dáa púpọ̀ púpọ̀ Islam ń gbà tó sọ pé ọjọ́ kọ̀ọ̀kan nítorí pé ń táwọn èèyàn tí wọ́n lè bí àrùn ló ń fi sọ pọ́jọ́ kọ̀ọ̀kan ṣé alọ́jọ́ kọ̀ọ̀kan o ètò bá wà lọ́dọ̀ o ìsìnkú àmọ́ wọ bí jáde ń bí wọ bí jáde ń bí o so tó bá ti di pé ilẹ̀ sùn magrib dé báyìí ọ̀gbọ́dọ̀ wọ bí kankan mọ́ àfọ̀dọ̀ ẹni tó sùn ẹni tó sì ní sọ́dọ̀ rẹ̀ gbọ́dọ̀ wá kọ́ máa dé ti ká ẹ̀rọ wo kíní ká ń da kọ́bọ́ọ̀dù rò ti bá ń da kọ́bọ́ọ̀dù rò kó fin kíní sí. tọ́ àmọ́ ìsìláàmù sọ pé tó bá di ní asù ó lè lọ bẹ ìyàwó kọ̀ọ̀kan wò. àwọn obìnrin náà ni wọ́n padà tún fi full stop sí. ó lè pé tẹ̀gbí mélòó lẹ́sìn bẹ́ẹ̀ ẹ wá ń lọ ní mo rò pé ara ń tà sọnù ṣíṣe ìwọ ti gbà pé fifteen fifteen minutes lóòsè twenty twenty minutes lóòsè ó sì yẹ wọ́n bá ní forty minutes ló tó ń bẹ̀ forty bá wàá gbó tiẹ̀ ń sáré ni àwọn náà ní tún padà bàjẹ́ tó bá jẹ́ pé abilékọ lọ fẹ́ tala abilékọ ó ti lọ́kọ rí as-sayyid kò wá sí lọ́dọ̀ ọkọ yẹn má bóyá látàrí kó ti kọ́ lẹ̀ àbọ̀kọ yẹn ti kú àbọ̀kọ yẹn ti kúlọ̀ eléyìí ọjọ́ mẹ́ta ló kù àmọ́ tó bá yẹ kóbìnrin yẹn ó ti bímọ ọ̀ àmọ́ ó bímọ lọ́ńdà akẹ́kọ̀ọ́ lọ́kọ̀ọ́ gẹ́gẹ́ bí ìṣesí irú eléyìí ti pọ̀ láwùjọ ṣé kí wọ́n ti bá ṣe zìnnà rí wọ́n ra mú wọ́n rèpọ̀ ẹ̀ rí ló fi wá bímọ tílẹ̀ yẹn bá wọlé ọkọ ìdájọ́ ọmọge náà ni wọ́n fún nítorí pé wọ́n ọ̀bá lò wọ́n ọ̀bá lò rí lórúkọ ọpọ́ lọ́kùnrin. so ìdájọ́ pọ́nmọ́gé náà ni wọ́n fún lẹ́yìn ìgbà tó máa fún abilékọ yìí lọ́jọ́ mẹ́ta ẹ̀yìn ìgbà náà ni wọ́n á bẹ̀rẹ̀ sí ní pín ọjọ́ lọ́jọ́ kọ̀ọ̀kan Islam sọ pé ọjọ́ kọ̀ọ̀kan àǹfààní pọ̀nbẹ̀ gan nítorí pé táwọn èèyàn lè di àrùn ó sì nọ́mà tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà wọ́n á gé àwọn kan náà tẹ́bùjúmọ́ náà lọ́ọ́ máa gá máa ní ìtọ́jọ́júmọ́ náà lọ́ọ́ máa gá máa. tó ń torí Islam sọ pọ́jọ́ kọ̀ọ̀kan lẹ́yìn náà Islam ọ̀sọ́ yìí pé tọ́ba tí wàá lọ sùn ọ̀dọ̀ ìyàwó kẹ́kọ̀ọ́ gá máa bálá tí àrẹ bá ṣe wá ní bọ́kàn àrẹ bá ṣe wá ní ọba àmọ́gàn mọ́fin fóṣù mẹ́ta wọ́ lọ́mù bálá tí àrẹ bá ṣe wá ní báwọn obìnrin náà bá ṣe ń fèlè wọ́lẹ́kìn tí ẹnu ọkọ àtàwọn ìyàwó rẹ̀ bá kù lórí kọ́mọ̀ máa jọ́jọ́ kọ̀ọ̀kan inú òfin máa wá sọ́dọ̀ àwọn àwọn fẹ́ kọ́ máa jọ́jọ́ méjì méjì àwọn fẹ́ kọ́ máa jọ́jọ́ mẹ́ta mẹ́ta mẹ́rin mẹ́rin márùn márùn kò sí wàhálà mẹ́ torí lábẹ́ òfin ọlọ́run tí èèyàn bá ti gbà wípé lójú kọ́jọ́ kọ̀ọ̀kan iná ni níṣẹ̀rí àfisílẹ̀ àwa lè ṣàfaradà méjì méjì mẹ́ta mẹ́ta ọ̀sẹ̀ kọ̀ọ̀kan kò sí wàhálà mẹ́. nígbà míì sẹ́ni wọ́n bá kó bá àǹfààní náà ń bẹ́ńbẹ́ fún gbogbo wọn. nítorí tí wọ́n máa ń pín lọ́jọ́ kọ̀ọ̀kan lọ́jọ́ kọ̀ọ̀kan lọ́jọ́ kọ̀ọ̀kan ó ṣeéṣe nítorí pé òbí sóbìnrin àwọn òbí burú bàjẹ́. obìnrin míì tọkọ wà lọ́dọ̀ rẹ̀ ó lè gbìyànjú láti lu ọkọ lọ́nà tí ọkọ ò ní gbádùn láti lè kó n fẹ́ bá ìyàwó mi dé nǹkan kan lọ́la mi tóbìnrin mi burú dé tó bá dé kótó kọ̀ọ̀kan ni ẹni tí ọba máa wá lẹ́yìn ìyàwó tó burú yìí yọ̀ọ́ máa gbá kámò. àwọn tó wá lọ́jọ́ méjì mẹ́ta mẹ́rin ni yíṣẹ́ àtúntò ojoojúmọ́ ni wọn náà máa gòkè àràfá ó ṣe wọ́n jọ kan láàrin ọjọ́ mẹ́ta ọjọ́ méjì yẹn kù wọn náà fi máa ara fún ìyàwó mi ọ̀rọ̀ ti lọ́ọ́ bá fẹ́ bímọ obìnrin ború bàjẹ́ tẹ́ bá fẹ́ bímọ tó bá ti di ọjọ́ kọ̀ọ̀kan ọjọ́ kọ̀ọ̀kan o ẹ̀yin mọ̀ pé kì í sojoojúmọ́ tọkùnrin bá ń release tí máa ń release ó release lónìí ó release lọ́la ó release lọ́túnla lójoojúmọ́ tí máa ń release yóò sọmi ojoojúmọ́ ló lè dọ́mà nítorí pé èyí tí ó bá jáde lẹ́yìn ìgbà tó rọra pẹ́ díẹ̀ sí ìgbà tó ti jáde káyìn possibility kó wọ́n dọ́mà wà. eléyìí tí osi sí fún ìtọ́ bá jáde ńjọ́ kejì eléyìí tí ò sí fún ìtọ́ bá tún jáde ńjọ́ kẹta nàtẹ́yìn wa lè wọ́n mọ tó ẹ pé gbogbo ìyàwó kọ̀ọ̀kan ọjọ́ kọ̀ọ̀kan ọjọ́ kọ̀ọ̀kan ọjọ́ kọ̀ọ̀kan ọlọ́run gbàdúrà àmọ́ possibility yẹn ọ̀dà bíi kọ́pẹ́ síra wọn wípé ọjọ́ tí ọwọ́ síbí mẹ́ta ló ń bì gbogbo mẹ́tẹ̀ẹ̀ta ìjọ kan ètò lọ sọ́dọ̀ rẹ̀ ẹ̀ ọmọ rẹ̀ ó ti gbà wò àbí kò sí ní kankan tó bá bá a ṣe nígbà yẹn ọ́pọ́sibù fómi rẹ̀ ọ̀dọ́ ọmọ lẹ́ẹ̀kan náà tó ṣe pé tó ti da omi yẹn bì tọ́ ti mi rí wà ní yóò tún torí pé tóbìnrin bá ti pọ̀ lé ètè máa ń pọ̀ fún obìnrin ètè lọ́nà tó ṣe kí tó bá wá wọn náà wá bá a ṣe bí àní ó sì gbà akọ́sílẹ̀ mọ́mọ́ kó wọn dẹ́dẹ́ pẹ̀ àwọn ọmọ wọn lo àwọn táktíìsì àti gé wọn mọ sí ìyàwó àwọn náà ti gbàdúrà ni ìyàwó àwọn náà ti gbàdúrà ni mo rò pé <laughs> gbogbo ẹ̀ tí ó ti jẹ́ bí sẹ́fì lè láì sàwọn ọmọ àwọn pé sẹ́yìn ṣe táwọn ń dá ń ṣiṣẹ́ àbó ti kù díẹ̀ káàtó táwọn tún lè fún lára alákòlè hàn tó bá jẹjọ kọ̀ọ̀kan ẹjọ́ kọ̀ọ̀kan náà tó bá jẹjọ méjì méjì méjì méjì náà ni tó bá jẹ mẹ́ta mẹ́ta mẹ́ta mẹ́ta náà ni tó bá jẹ mẹ́rin mẹ́rin mẹ́rin mẹ́rin náà ni tó bá jọ sí ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ náà ni tó bá lọ síbì kan ó ti wá ń lé ìyàwó kan títí ó fi dago márùn-ún yéésì pé kó sílé rẹ àmọ́ ọmọ pélé rẹ lọ́wọ́ lónìí ó ní dáàbò kankan wájú tẹ́tí aago márùn-ún yẹn wọ́n bá pẹ́ ọ̀pẹ́tọ̀ ọ̀pàdé làbújá láàárọ̀ làwọn láago mẹ́jọ bẹ́ẹ̀ rí pé automatically ẹ gbọ́dọ̀ wọ palẹ̀ yìí. ẹ̀sìn kálukú ọ̀ka lókè wọ́n sì ń wípé à ah, bísí ti tẹ ọgbọ́dọ̀ gbọ̀nà ẹ̀dúrà ní káfíńrà mi lọ lọ́wọ́ gbọ̀nà. ọlọ́dẹ lẹ́yìn ìjọ méjì ń bọ́ yọ̀ lọ ìyàwó méjì mẹ́ta ló sì ní bọ́ yọ̀ lọ lọ́dọ̀ sí náà ìyàwó nọ́mbà tírì ìyàwó tó wà lọ́dọ̀ rẹ̀ ń dọ́tọ̀ lọ ìbẹ̀ náà ló ti padà sí torí pé kò tí ì gba ọjọ́ rẹ̀ náà bá sùn bẹ́ẹ̀ kílẹ̀ fi má ó dìgbà tó bá sùn bẹ́ẹ̀ sílẹ̀ fi má ló ń gbọ́jọ́ tiẹ̀. àwọn ọba wọn bá sùúrù ni o nísìnyí ń gbà bá sulè rẹ̀ sílẹ̀ fi mọ́ so ìgbà náà lẹ́nu tó tún di pé táàmù tiẹ̀ náà dé tẹ́lẹ̀ yà má kọ́lọ̀ ẹlẹ́dà akọ́sàánù wa ọlọ́wọ́ bá oníkálukú wa ọlọ́wọ́ kọ́ má jẹ àṣetán ọlọ́wọ́ bá ká má ṣe dáadáa ọ̀dà ni ó tóbi ni má ti ni kọ̀ọ̀kan wa wa أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك